لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج خليل محمد سرنا على نهج خليل محمد وبقول ما شرع شريعة نسناه وعلى مقولته الكريمة نهتدي وعلى مقولته الكريمة نهتدي وبكل قول نستدل بآيتي àwòbílíkàdé fílímùsìtàkì mílímùsìládé àwòbílíkàdé fílímùsìtàkì mílímùsìládé. látẹ̀kùn fún mábùsùlùmí fàìnnánà sirina سرنا على kholi li muhammadin سرنا على نهج الخليل محمد وبقول من شرع شريعتنا سنعه وعلى مكونة ابن كريم ما تنعتدي وعلى مكونة ابن كريم ما تنعتدي وبكل قول نستدل بآية أو بالحديث المستدل للمسند أو بالحديث المستقيم للمسند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 وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم adọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ọlọ́run ọba ṣe fún mi àti ẹ̀yin tó ga jù òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí ní mọ́tòlù islam tọ́lọ́run ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run kó má gbà ní ọwọ́ wa abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó gbé wa dìde lẹ́yìn tí a jẹ́ mùsùlùmí. kọ́lọ́hún kó ṣe wá ní ẹni àlìjánná pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wá gbà náà ní hayat adúpẹ́ pé ọlọ́run bá fi ẹ̀mí wa sílẹ̀ ọlọ́run bá kù sórí ilẹ̀ẹ́lẹ̀ látara agbára ọlọ́run ọba jẹ́ kó jẹ́ tí a fi rí ọlọ́run má ṣe ní nǹkan tí a fi rí ìbínú ọlọ́run òun náà la fi jókòó láti lè máa sọ̀rọ̀ ọlọ́run bàbá yìí àlàáfíà náà kọ́lọ́n kó má gbà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó ń sàlékún àlàáfíà fún kata àgbọ̀rọ̀ wọn máa dúpẹ́ òun náà ní mọ́tòlẹ̀ ọlọ́run bá fi wá ní ọkàn balẹ̀ pàtàkì jùlọ ní agbègbè wa tí a wà yìí àdúpẹ́ fọlọ́wọ́n lórí ìfọ̀kànbalẹ̀ náà gbogbo ibi tí ìfọ̀kànbalẹ̀ wà pátá lórílẹ̀ kọ́lọ́ máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ńbẹ̀ kọ́lọ́ kó tún ṣàlékún ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́ kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo ibi tí wàhálà ti ṣẹlẹ̀ sáà mùsùlùmí kọ́lọ́ kó fi rọrùn síbẹ̀ wọ́n wá jẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan tiwa náà gbogbo tọ́lọ́run ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa lóore adúpẹ́ lọ́dọ̀ ẹ̀ fún ọlọ́run ọba kọ́lọ́run kó ṣàlékún orí fẹ́nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run má gba orí náà ní ọwọ́ wa kó wá jẹ́ ká orí náà rí ọ̀nà ọlọ́run má jẹ́ ká rí ìbínú ọlọ́run la hawla wala quwwata illa so ni ana tafsiri wa suratul anbiya òun náà ní quran twenty one ní àná a ṣàlàyé fún wa ní àyà eighty seven níbẹ̀ ọlọ́run ọba bá wa sọ̀rọ̀ ńbẹ̀ nípa ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Yunus ọlọ́run ní أعوذ بالله من الشيطان الرجيم ó ṣàlàyé fún wa nípa anábì Yunus alayhi salatu wa salam ọlọ́run bá lórúkọ míì tí ó tún wà fún pé wàdà náà ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹja torí pé ẹja gbé mi ọlọ́run ní ìdáàbà mugọ́ọ̀dìbàn nígbà tó bẹ̀rẹ̀ sí lọ ó kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tí wọn ò gba ti tọ́lọ́run tó sì ti ṣàdéhùn fún wọn wípé ìyà máa sọ̀kalẹ̀ sí wọn ní ọ̀dọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bò tí wàá yọ̀ǹda fún láti kú lọ́dọ̀ wọn ó wá bẹ̀rẹ̀ sí lọ mọ̀gọ́ọ̀dìbàn ní ẹni tó ṣe yí pé ìbínú tó ń bí sí àwọn èèyàn rẹ̀ nítorí tọ́lọ́run ló fi ń bínú sí wọn èyí tó jẹ́ yí pé ó wá ń lọ fàdọ́nà ànlá nàkìdìrà rẹ̀. nínú èròǹgbà rẹ̀ ni kò mọ̀ pé àwọn ọlọ́run ọba lè dáhùn dúró táà ní jẹ́ kó wọ́n máa lọ mọ́ àwọn ọlọ́wọ́n bá wa dá dúró àjẹ́ ọlọ́mọ adádúró sínú ẹja fáwọn àsìkò tí ẹnìkankan ò lè sọ pé iye àsìkò tó jẹ́ nìyí pẹ̀lú ẹ̀rí tó fìdí múlẹ̀ ọlọ́run ní fanáàdà. fanáàdà fi zulumati alla ilaha illa anta. ó wá bẹ̀rẹ̀ sí pé ọlọ́run ọba nínú àwọn òkùnkùn ó ń pè ọlọ́run ọba nínú òkùnkùn ẹja ó ń pè ọlọ́run ọba nínú òkùnkùn odò ọ wá ń sọ gbólóhùn wípé láìlá àìlà ant kò sẹ́ni kájọ́sìn fún àyàfi ìwọ ọlọ́run ọba nìkan. subhanaka in kuntu minadh-dhalimin. mímọ́ rẹ ọlọ́run ọba o èmi o mo jẹ́ kan nú àwọn tó wà nínú àwọn alábòsí náà. له ونجيناه من الغم ọlọ́run ọba nígbà tó ṣe àdúrà yìí tó fi dà àwọn ọlọ́run ọba àwọn ọlọ́run ọba a jẹ́ pé àdúrà rẹ̀ lẹ́yìn ìgbà tá a jẹ́ pé àdúrà rẹ̀ tán ọlọ́run ní àwọn ọlọ́run ọba àwa là á kúrò nínú nǹkan tó lágbára ju ẹ̀mí ẹ̀ lọ. wákàtí àríkà ọlọ́run ní eléyìí àpèjúwe tá mú wá òun náà ni pé gbogbo ẹ tó bá bọ́ sínú wàhálà tí ànábì ọlọ́run ọba ìbọ́ sí àbí wàhálà tó bá tún jọ èyíkéyìí wàhálà téèyàn bá bọ́ sí tó bá pe ọlọ́run ọba ọlọ́run ó dá lóhùn ọlọ́run bá a ti la ànábì ọlọ́run ọba ti ṣe Yunus alayhi salatu wassalam bẹ́ẹ̀ náà làwọn ọlọ́run ọba ń la gbogbo àwọn tí wọ́n jẹ́ mùmìnì kí Yunus tó dé ọlọ́run ọba ti ń la àwọn tó jẹ́ mùmìnì ìgbà Yunus gan tó wà ń bẹ ọlọ́run ọba tún ní kó ṣe ọlọ́run ọba ó sọ fún wa nípa ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Zakariya alayhi salatu wassalam òun náà ó jẹ́ ẹni tó ṣe wípé òun náà tún ṣàdúà torí pé ó ti dàgbàlagbà kò tètè ọlọ́run fún ní ọmọ ṣùgbọ́n ọlọ́run ọba tún wá jẹ́ kí ọmọ kó tún wá sórí ẹ̀mí ẹ̀ nígbà tó rí mú jíza ìmọ̀ ọlọ́run ọba látara Mariam òun náà tún wá bẹ lọ́n pé kọ́lọ́n fún ọ ní ọmọ tí ó jogún òun ìyẹn ni pé yóò jogún ẹ̀sìn lọ́dọ̀ òun so látara bẹ́ẹ̀ òun náà wá bẹ lọ́n ìsìnáàdà rọ́bà ó pè ọlọ́run bá rẹ̀. ìsìnáàdà rọ́bà ó rọ́bì la tẹ̀dẹ̀rù fáwọ́dà. ó ní wọ ọlọ́run ọba má jẹ́ jẹ́ pé mi nìkan òun náà ni màá máa wà mo fẹ́ kí mi náà ní ọmọ torí pé ìwọ ọlọ́run ọba tọ́balẹ̀ tó máa sọ síìdì gbogbo nǹkan pátá yányán ìwọ ọlọ́run ọba nìkan ni ìwọ ọlọ́ba ló tó lóore ju gbogbo ẹni tó máa ń sọ síìdì nǹkan torí gbogbo tó bá sọ síìdì nǹkan náà yóò padà tún jẹ́ tó ṣe pé òun ó padà kú ń bẹ̀ ni ṣùgbọ́n ìwọ ọlọ́run ọba lọ́yẹ́ pé wọ́n ló gbẹ̀yìn gbogbo wọn mo fẹ́ kó fẹ́mi náà lẹ́ni tí gbẹ̀yìn ni ọlọ́run ọba ní fastajabna la ọlọ́run ni àwa dá ànábì ọlọ́run ọba yìí Zakariya ọlọ́run ni àdá lóhùn àwa ní sáré túmọ̀ wáwà abnala wù Yahya gbólóhùn tó wà wájú ni àkọ́kọ́ túmọ̀ wá sí. ọlọ́run nígbà tá a dá lóhùn a bá tún ìyàwó rẹ̀ ṣe kó lè jẹ́ pé yọ wà ní ipò ẹ tó lè bímọ padà ọlọ́run ni àwa fún ní ànábì ọlọ́run ọba tí ń ṣe Yahya aleyhi salatu wa salam kọ́lọ́n kó bá a yọ́nú sọ náà nam. innahum kanu yusari'una fil khayrat. ọlọ́run ní àwọn ìdílé ìdílé tí Zakariya tó jẹ́ pé òun ló lórí ilé tí yáyá jẹ́ ọmọ tí màmá wọn náà wà ń bẹ̀ tá pè ní àṣìá ọlọ́run ní wọ́n ní àwọn qualities mẹ́ta kan tọ́lọ́run bá fẹ́ jẹ́ kí àwa náà ká máa kọ́pì wọn ká máa kọ́ṣe wọn láti ṣe. ọlọ́run ní innahum kanu yusari'una fil khairat ọlọ́run ní wọ́n máa ń ara wọn níbi rere so nípa dáadáa tí wọ́n bá ti pè ní dáadáa á kírun ni á gbàwẹ̀ ni á ṣe gbogbo ẹ̀ ni wọ́n máa ń ara wọn bẹ́ẹ̀ náà. ọlọ́run ọba ní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ni pé wọ́n máa ń kì í ṣe pé mú wọn lórí ẹ̀mí jọjọjọ tó ti bẹ́ẹ̀ náà ni wọ́n ẹ̀ sí wàrà tó bá yẹ pé kíní ẹ̀ tó wọ́n mú wọn lórí ẹ̀mí ni máa ṣàfitì ẹ̀ sí tí nǹkan bá ń wù wọn tí bá tún bá wọn náà wọ́n tún máa ń náà. ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ní náà ni pé sọlọ́wọ́n bá ṣàlàyé fún wa nípa anabi Zakariya àti ìdílé rẹ̀ ó dẹ̀bẹ̀ ká kọ́ṣe wọn nípa pé wọ́n ní àwọn àwà mẹ́tẹ̀ẹ̀ta kàálẹ̀ lẹ̀ kọ́lọ́kú sọ́dọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wọn láti lè kọ́ṣe wọn. so bí bẹ̀rẹ̀ tẹ̀sí lónìí ó ní aya ninety one sọ́tò àmbíyá Quran twenty one aya ninety one now. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله حمام ọlọ́run ọba tí ọlá ga ó ń ṣàlàyé fún wa nínú suratul anbiya aya 91 a ṣàlàyé fún wa pé súrà yìí ọlọ́run bá ń fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba bọ̀ wá àwọn ànábì ọlọ́run ọba ń ń tí orúkọ wọn wà ń yàtọ̀ sí ọlọ́run òun náà ni àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n òun náà ni ó gbẹ̀yìn tí ọlọ́run bá fi dákọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run bá tí ó wà ń ṣùgbọ́n ànábì ọlọ́run bá tọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ gangan kò wá dárúkọ rẹ̀ ń ó ní ìyẹn fún wa nípa ànábì ọlọ́run bá tá Isa wasalam. ṣùgbọ́n kò sí bí Isa wasalam tí a ní màmá lóbi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà náà wọ́n máa ń ṣàfihàn wọn ní Isa bọ́nù Mariam tọ́lọ́mọ bá ti fẹ́ dárúkọ rẹ̀ báyìí ká má bàa pè ní ọlọ́run ọlọ́run ọba máa sọ pé Isa bọ́nù Mariam ọlọ́run ọba máa ṣàfihàn ẹ̀ sí pé obìnrin ló bí o kìí sọ ọlọ́run o kìí sọ ọmọ ọlọ́run o so ọlọ́run ọba máa ń ṣàfihàn ẹ̀ kálíbà àmọ́ gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti máa ń ṣe fáwọn ànábì ọlọ́run ọba nígbà míì yóò kàn ra pa àsámà nípa wọn ni kò ní mú orúkọ wọn wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ṣe fún Isa alayhi salatu wa salam níbí bó dẹ̀ pé láwọn àyè míì ọlọ́run ọba ti ọlọ́run ọba ti ṣàlàyé ọlọ́run ọba ti ṣàlàyé ọrọ rẹ fún wa in details ọlọ́run ọba ti sọrọ ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ láwọn àyè ibòmíì ṣùgbọ́n ìyá rẹ̀ ọlọ́run ọba akọkọ ṣàlàyé nípa ìyá rẹ mariam. mariam ò kì í ṣe ànábì ọlọ́run kọ́ pé àwọn kan wà ó kébé àtúndì pọ́lọ́mọ bá ti wá dárúkọ ẹ̀ níbi suratul anbiya pẹ̀lú àwọn ànábì ọlọ́run so kò kì í ṣe ànábì ọlọ́run a rí i pé ọlọ́run bá dákọ̀ ìyàwó zakariya náà ní ẹ̀ẹ̀kan pé wàsílánà láwù so ọlọ́run bá tún ìyàwó rẹ̀ ṣe so kò wá ṣe pé àwọn sọ pé ìbùwẹ́tẹ́ bá lọ́n bá ti wá dárúkọ nínú so àní ìgbà wọlé kò dẹ̀ pé àwọn àyà kan wà náà nínú alukurani kẹrin tó jẹ́ pé ọlọ́run bá ní aránṣẹ́ lọ bá ìyá jésù yẹn mariam ríránṣẹ́ yìí ilẹ̀ àmù látọ̀dọ̀ ọlọ́run ni kì í ṣe pé àwa sọ pé ó ti di ànábì ọlọ́run gẹ́gẹ́ bí kanú àwọn àfáàgbà ibn azmi gẹ́gẹ́ bó ti wọ pé obìnrin lè jẹ́ ànábì ọlọ́run so madhab alusunna wal jamaa òun náà ni pé ọkùnrin nìkan pẹ̀láyà kùránì tó fìdí múlẹ̀ òun náà ni pé àní máa rẹ́ni kankan ṣe àfi kí wọ́n jẹ́ ọkùnrin so ọkùnrin nìkan ló máa ń jẹ́ ànábì ọlọ́run obìnrin kankan ò jẹ́ ànábì ọlọ́run sọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa ìtàn Maryam àti ìtàn Isa alayhi salatu wassalam so ọlọ́run fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa níbí àwọn àfáà wọ́n ní ìtàn tí a ẹ̀ṣẹ̀ sọ nísìnyí nípa Zakariya àtìtàn tá a fẹ́ sọ nísìn nípa Mariam àti Isa aleyhisalatu wasalam ìtàn méjèèjì súnmọ́ra wọn tó ti pé Zakariya ó lo ìgbà tó jẹ́ wípé ó súnmọ́ Isa wọ́n súnmọ́ra wọn ẹlẹ́kìnní nìyẹn àti ṣàlàyé fún wa náà lánàá yìí pé Mariam ó jẹ́ ẹni tó ṣe pé ìyàwó tí Zakariya tó ní òun ló jẹ́ gẹ́gẹ́ ẹ̀rí tó fìdí múlẹ̀ ni pé ó jẹ́ ẹ̀gbọ́n fún Mariam so baba Mariam náà ni ó bí yẹlẹ̀ ẹ̀rí tó fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa ní àná so látara bẹ́ẹ̀ Mariam yìí ẹni tó ṣe yí pé a ti ṣàlàyé fún wa lánàá bí ó ti jẹ́ ẹni tí wọ́n bí bí wọ́n ti tọrọ ẹ̀ àti ṣàlàyé ẹ̀ pẹ̀lú ìtàn Zakariya bí wọ́n ti tọ́jú ẹ̀ àti ṣàlàyé ẹ̀ náà ni wọ́n bá pẹ̀lú ìtàn Zakariya ṣùgbọ́n nǹkan tí a fẹ́ ṣàlàyé ń bí lónìí ọlọ́run ọba ti ṣàlàyé fún wa èèmà mọ́jísà tí ń bẹ lára Zakariya nípa wípé ó ti dàgbàlagbà tó jẹ́ wípé òun gan ti wò pé òun ò lè bí màmá ìyàwó rẹ̀ náà òun náà ti di àgbàlagbà tó jẹ́ pé ó ti wọ ipò ẹni tó jẹ́ pé kò lè bí mama ṣùgbọ́n ọlọ́run ọba ó wá fún ní ọmọ eléyìí táwọn fẹ́ ka ìgangan òun tún wá jẹ́ èèmọ̀ ju ti Zakariya ó jẹ́ èèmọ̀ jùlọ nítorí pé ntọ́lọ́wọ́ bá fẹ́ ṣe níbi bíi náà ni pé ọlọ́wọ́ bá fẹ́ mú ọmọ wá ní ti gbogbo wa ti mọ̀ yìí pé ó common ọlọ́run bá wá fẹ́ jẹ́ ká mọ̀ wípé òun tún lè ṣe nǹkan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe bí Zakariya tó dáyàwó rẹ̀ padà ṣùgbọ́n ọlọ́run fẹ́ ká mọ̀ wípé òun ala kulli shay'in gbogbo nǹkan lòun ọlọ́run ọba lágbára lé lórí so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba fẹ́ sọ fún wa pé obìnrin nìkan òun ni yóò wà á dábí ọmọ tí ò ní sí ọkùnrin bẹ́ẹ̀ so ìmọ̀tọ́lọ́ba fẹ́ mú wá nìyẹn gẹ́gẹ́ báwọn àfáà tí wọ́n máa ń wo gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ṣe steam bath nínú ọ̀rọ̀ wọ́n ní gbogbo wa pátá yẹnyẹn ọlọ́run bá dá wa látara ọkùnrin àti obìnrin baba ńlá wa Adam ọlọ́run ọba sọ pé òun lòun fi ọwọ́ òun gangan lòun fi dá Ádámù sílẹ̀ òun sì fẹ́mi sí lára so Ádámù nísìnyí báyìí a lè sọ pé bàbá rẹ̀ nìyí a lè sọ pé màmá rẹ̀ nìyí lẹ́yìn wá gbà náà ẹ Hawa wọ́n jẹ́ kó yé wa pẹ̀lẹ́rì tó kọ́mọ̀ òun náà ní wípé àtàdúrẹ́gbó fìdí múlẹ̀ àwọn tí ti sùn ṣe ọlọ́run ọba pé obìnrin tó rí fàṣẹ Hawa láti bi egun gbáàyà baba Adam òní wọ́n ṣe ni wọ́n ti yọ so látara bẹ́ẹ̀ òun níbi tí wọ́n ti yọ òun wá alẹ́sàfitì pé Ádámà ni bàbá rẹ̀ ṣùgbọ́n alẹ́sàfitì pé ó ní kíni o so ọ̀nà mẹ́rin ló yẹ kó wà ẹni tó ní bàbá àti màmá àti tí ò ní bàbá àti màmá ẹni tó yẹ pé ó ní bàbá lásán kò ní màmá ọwọ́ akọ ẹni tó ṣe pé kí ni yóò ní màmá tí ò ní ní bàbá ọlọ́ba wa fi Isa alayhi salatu wassalam ó wá fi ṣe sample rẹ ó wá fi ṣàpèjúwe rẹ so olóye kí àwọn èèyàn kò yẹ kí wọn máa ṣe mà ntọ́lọ́wọ́n bá kàn ṣe kéèyàn wá torí ẹ̀ sọ di ọlọ́run àbí kéèyàn torí ẹ̀ di ọmọ ọlọ́run kò yẹ kí irú eléyìí ó máa ṣẹlẹ̀ sí wa ọlọ́run bá sọ fún wa nínú àyà yìí ọlọ́run ní wàlátì ahsanat farijaha. wàlátì ahsanat farijaha fanafakhna fiha min ruhina. ọlọ́run ní ẹ wo ẹni tó ṣe wípé àlátì obìnrin ni wọ́n máa ń lò ó fún ọlọ́ni ẹ̀wọ̀ ẹni tó ṣe wípé ahsanat farijaha tó sọ abẹ́ rẹ̀ ọlọ́run bá pálásàmà kò dárúkọ Mariam pẹ̀lú sọ́tù tahrim aya ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́run bá ti sọ ń bẹ̀ débi pé èèyàn ó fi lè mà wípé ẹni tọ́lọ́run bá ń rìn fáà lọ bá ń bí yìí o kí ọ Mariam ni. ومريم ابنة عمران التي أحصنت فرجها. ọlọ́run ọba ní Mariam tó jẹ́ ọmọ Imran sẹ́dí bẹ́ẹ̀ ni sẹ́yìn ọtí jẹ́ Imran so aya Quran ti fi rinlẹ̀ yìí pé ẹ tó bí òun à ẹ náà ló bí kíni o òun náà ló bí ẹ Mariam so ìyẹn sọ fún wa yìí pé wà Mariam kíni ọ ok Imran ló bí Mariam òun náà ló bí kíni o olóbíyàwó Zakaria ta sọ fún wa lánàá so ọlọ́run sọ fún wa pé Mariam yìí tó jẹ́ ọmọ Imran aláti ahsanat faruja èyí tó ṣe wípé. ó sọ abẹ́ rẹ̀ so ọlọ́run adakọ gbogbo ọrọ tó àwọn ajú yẹn ọlọ́run bò dákọ ẹ̀ mọ́ ọlọ́run bá kàn sọ pé wà láti aṣọ náà kí ni ọ fàrìjà ha Mariam tó ṣe yí pé ó sọ kí ni o abẹ́ rẹ̀ gbólóhùn méjì lọ́wọ́ ń yẹn tí a ṣàlàyé ń òun náà ni aṣọ náà àwọn àfáà wọ́n ní gbólóhùn yẹn ó lágbára ju hafidọ lọ pé kéèyàn sọ nǹkan tọ́lá bá lò tọ́lá bá lò fún Mariam yìí tó jẹ́ ahsana ó lágbára ju kí ni ọ hafidọ lọ tó àwọn tiwa náà bá fẹ́ bá wa sọ̀rọ̀ ní tí ó máa ń sábà sọ náà nìyí pé bíi kéye pé àfihàn ọlọ́run bá máa ń lò fún wa àfidú ala salawati wa salati. àfidú ala salawati kọ́ ni mò ń gbàlérò bẹ́ẹ̀ ìtí mò ń gbàlérò náà ni pé àwọn tó jẹ́ yí pé wọ́n máa sọ abẹ́ wọn tọ́lọ́mọ abẹ́ sọ fún wa wípé ẹ̀yin ènìyàn ẹ ṣọ́ abẹ́ yín gbólóhùn tí ọlọ́run ọba máa ń lò fún àwa ọmọ ènìyàn òun náà ni pé ọlọ́run ọba ó sọ yí pé àwọn tó ṣe pé. wàlẹ̀ àfìdúnà fùrújàhùn àwọn tó ṣe wípé wọn ń sọ abẹ wọn gbọ́dọ̀ ọba tí máa ń lò fún wa nìyẹn kò ní lo gbólóhùn kí ni ọ ah, so sọ àwọn afẹ́wọ́n ní tẹ̀síìrì yẹn ni wọ́n kọ́ máa fún wa pé ìyàtọ̀ wà láàrin méjèèjì kí ni wà ń òun náà ní pé nǹkan tí Mariam ń kúrò níbi nǹkan tó jẹ́ halal àti nǹkan tó jẹ́ kí ni o haramu méjèèjì lọ sábẹ́ rẹ̀ ń bẹ̀. àwa titi wa àwa ń sọ abẹ́ wa kúrò níbi nǹkan tó jẹ́ haramu ṣùgbọ́n níbi nǹkan tó bá jẹ́ kí ni o halali kò ní di pé kí ni ọlọ́run bò fẹ́ kété àwọn arọ́gbọ́n tó ń sọ abẹ́ rẹ̀ níbi nǹkan tó jẹ́ halali ó tún ti ń ṣe àlùgùlùwù fi dín ìkọjá àlà nínú ẹ̀sìn ní ṣe yẹn so ìkọjá àlà nínú ẹ̀sìn òun ní í ṣe yẹn àwa ń tiwa ọlọ́run ọba sọ yìí pé àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí ọlọ́run ọba ó ṣàlàyé fún wa wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ máa jẹ́ ẹni tó ṣe wípé ọgbà náà máa ròyìn àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí ọlọ́run ó sọ pé àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn ńlá àlá àzìwájì. ọ̀làdí ìdààmú mi ní ọlọ́run ní alẹ́dínà umli him hafidun. ìlà àlà ala àwọn malakat aymanuhum. ọlọ́run bá ní àwọn tó ṣe pé wọ́n máa ń abẹ́ wọn sísọ yẹn ni kí wọ́n ṣe nìyí pé ẹ ṣọ́ kúrò níbi haram àní ẹ ṣọ́ kúrò níbi kíni o níbi halal so ìyàwó wọn wọn lẹ́tọ̀ọ́ sí obìnrin ò lè sábẹ́ rẹ̀ kó ní kọ̀kọ̀ wọn ọ̀hún ọkùnrin ò lè sábẹ́ rẹ̀ kó lóun ò ní so ló jẹ́ pé àwọn àfáà sọ pé ìyàtọ̀ wà láàrin méjèèjì ṣùgbọ́n Mariam ni ọlọ́wà fi ń ṣàlàyé pé kì í ṣe pé ó ní ọkọ kankan tọ́lá fi lè gbọ́dọ̀ á sọnà yẹn ni pé kò ní ọkọ kankan ẹnìkankan ò sún mọ́ rí ẹnìkankan ò débi ọ̀dọ́ rẹ̀ rí ọlọ́wà fi lè gbọ́dọ̀ yẹn ọlọ́wà bò sọ wípé ẹni tó sọ abẹ́ rẹ̀ tọ́lá bá lọ áfíìsì omi ìgbé ọlọ́run sọ pé tí wọ́n bá lọ wá fi dọ̀ yẹn bí ó ti lọ́kọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbò ní nǹkan kan náà pé ó sì mọ́ bẹ́ẹ̀ ọlọ́kọ ọkọ yẹn ti ń súnmọ́ ṣùgbọ́n wọ́n ń súnmọ́ ọlọ́run àwọn òkè òkè ọwà lóyún tọ́jú pé yọ jẹ nkẹ́ àti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run irú eléyìí ò sí kí ni o kò ṣẹlẹ̀ rárá òní gbólóhùn àsọnà tọ́lọ́run ọba ló ń bẹ̀ so ọlọ́run bá dẹ̀ ti fi fáríjù kù tọ́jú pé gbólóhùn yẹn náà tó wà ní Al-Qur'an Al-Karim ṣùgbọ́n fáríjù kù tó bá fẹ́ máa ṣàlàyé ẹ̀ ọlọ́run pa kan ní walimusonat mina nisa so oríṣi gbólóhùn yìí wà ní kuran pé ó túmọ̀ ọ̀nà bíi mẹ́rin ó lè jẹ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọlúàbí ó lè jẹ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ pé wọn ò kì í ṣe oníṣìnà so ó lè jẹ́ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti ní ọkọ ó sì lè jẹ́ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti di mùsùlùmí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ó wà fún musonat tẹ́lẹ̀ gbàtúmọ̀ ahsonat nínú alukurani kẹrin ṣùgbọ́n eléyìí tó máa fi fáríjù kún ni pé ó dáàbò bò kúrò níbi nǹkan tó jẹ́ halal ó tún dáàbò bò kúrò níbi nǹkan tó ṣe kí ni o tó jẹ́ haram so olóbi jẹ́ pé a mọ̀ wípé obìnrin yìí o ẹnìkan kan ò súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ rí kódà ẹnìkan kan so kò súnmọ́ rí rárá gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní farujaha ahsanat farijaha ó sọ abẹ́ rẹ̀ gbólóhùn yìí òun náà ìtumọ̀ méjì ni ó máa ń ní lọ́dọ̀ àwọn àfa abẹ́ gangan a máa jẹ́ fárújù gbogbo ní tó bá ti jẹ́ wípé ó lanú síbì kan tó yẹ pé ó lanú lẹ̀ òun ni máa ń jẹ́ àlàfo wọn bá ti jẹ́ àlàfo pátá yẹn yẹn a máa jẹ́ fárújù aṣọ wa tá à ń wọ̀ yìí wọ́n gbọ́dọ̀ fi àwọn àlàfo kan síbẹ̀ tó fi jẹ́ pé nígbà tá a bá fẹ́ wọ̀ ọ́ o ní fi rọrùn fún wa inú àlàfo tó ní o àlàfo ọrùn bíi olówà so àlàfo ọrùn yìí fáríjù kan ni àlàfo bí ọwọ́ wa báyìí ló jẹ́ wípé nǹkan lè bá fáríjù kan ni àlàfo ibi kí ni o ibi ẹsẹ̀ wa báyìí fáríjù kan ni so àwọn afọ àgbà yìí pé a sọ náà ti fàrìjà àlegbà yìí pé mọ́ríyàmù ó dáàbò bo àlàfo tó bá ti sàfitì mú fúrọ́ọ̀dù sí tó bá ti lè jẹ́ ìdọ́fà ó lè jẹ́ jámù kò sí tí o lè túmọ̀ jámù ọ̀rọ̀ pé níta ó dún ní mọ́tàlá ṣé wàá sọ pé nímọ̀ ẹ̀yọ̀ kan lọ́lọ́ bá fẹ́ sọ yẹn ọ̀rọ̀ pé tó bá fẹ́ ka ìjẹ̀kùn ọlọ́run ìjẹ̀kùn tó pọ̀ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ so tó bá ti sàfitì singular sí nǹkan ó lè túmọ̀ jámù so aṣọ náà ti fáríjà á ó sọ ó sọ gbogbo ààyè tó jẹ́ wípé àlàfo máa ń gbà wọlé níbi aṣọ rẹ̀ tó wípé ibi ọrùn báyìí tálàfo ń gbà wọlé ó lo nǹkan tá a fi borí tó fi dí gbogbo bíi tí ó jẹ́ kálàfo kankan kọ́ hàn bẹ́ẹ̀ níbi ọwọ́ ó lo ìbọ̀wọ́ tó pé ti di àlàfo tó lè wà ń bẹ̀ ti di níbi ẹsẹ̀ o lo nǹkan tá a fi wẹ̀ká sọ́ọ̀sì náà máa ń wọ̀ sẹ́sẹ̀ o ti fi dí kí ni o àlàfo yẹn tó nǹkan kan ò lè wọ̀ bẹ̀ sọ̀rọ̀ ti fọ́ọ̀rọ̀ jà ni pé àwọn àfáàní alitúmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ torí àyà tí wọ́n kà fún anusọ́tù òun a níbi bí àyà tá n kà lọ́wọ́lọ́wọ́ yóò ní pé fi a hàwù yẹn òun lọ bá Mariam fanafa ná kí ni o fi a hàwù yẹn lọ bá Mariam bẹ́ẹ̀ tá a lọ sínú súrà tí ó jẹ́ súrátù tààrìm kí ló ń sọ tiẹ̀ ó ní wà Maryam binata Imran. wà Maryam binata Imran allati ahsanat farjaha fanafakhna fihi min ruhina. ọlọ́ni fanafakhna fihi. domiru awunye nti ɛ ouma alɔ ɔba fariju ni fa na fa na fi i so tó ba lɔ ɔba fariju yɛ anabi ɔlɔŋɔ ɛ jibiri jɔlɔba ni kɔ wa fi atɛgun si ɔdɔ mariam kò fi atɛgun si nu abɛ rɛ tá a ba sɔ ni ibi kò fi atɛgun si kini o inu abɛ rɛ ibi tí a la fo kálí gba wɔlé sɔdɔ fana fa na kini o fi i ɔlɔni akpalasɛ. tọ́lọ́ bá lo ná kì í sọ́lọ́ gangan tọ́lọ́ bá lo ná fúnra rẹ̀ nígbà míì ó lè jẹ́ pọ́lọ́ bá fi gbéra rẹ̀ tóbi tọ́lọ́ bá dẹ̀ lo ná nígbà míì òun ló rán màláìka yẹn níṣẹ́ pé kó lọ ṣiṣẹ́ lọ́lọ́ fi wá lo ná síbẹ̀ ọlọ́run máa ń lo ná nígbà tó pé òun ló rán màláìka yẹn sọ pé kọ́ lọ ṣiṣẹ́ ọlọ́run wáyé dá àná ùfà tẹ́bì kọ̀rọ̀ àná ọlọ́run bá ní kàá fún jìbìrì ní kàá fún ọlọ́run sì ló ná síbẹ̀ so ná tó lọ́wọ́ bá lò nígbà míì màláìka lọ́wọ́ ń sẹ́ pé kó wá sí nǹkan ìgbà yóò lò ná yẹn ó fi gbéra rẹ̀ tóbi ìgbà míì yóò lò ná tó pé màláìka yẹn ó ràn sẹ́ pé kó wá sí nǹkan tó kó wá sí yẹn. so ọlọ́run ní fata fana fi hì jìbìrínù wá fẹ́ atẹ́gùn sí ibẹ̀ àwọn àfáà náà sọ fún wa yí pé ibi tí jìbìrínù fatẹ́gùn sí òun náà ni ibi ẹnu bí aṣọ rẹ̀ bíbí báyìí bẹ̀rẹ̀ atẹ́gùn jìbìrínù wà tó wọlé síbẹ̀ ìdúró àwọn alẹ́ wọ́n síbi abẹ́rẹ́ kọ́ sọ pé òun fàtẹ́gùn síbẹ̀ kò bá láàka yìí sọ ló jẹ́ pé àwọn afá gbá yìí pé ẹnu ibi tí aṣọ rẹ̀ ibi táwọn aṣọ rẹ̀ ti la ibẹ̀ ní jẹ́ fáríjù ọlọ́ọ̀bá ni ẹ wo sánmọ̀ mọ́là ámínfùrújín ọlọ́ni ẹ wo sánmọ̀ mọ́là ámínfùrújín sánmọ̀ ò ní kí ni o ibì kankan tó dànù sọ látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ń ṣàlàyé fún wa sọ. So, àyà yìí wọ́n fẹ́ kí a gbọ́ àwọn ọ̀rọ̀ méjèèjì yìí kí a gbọ́ yé dáadáa ọlọ́run ní wàlátí ahsanat farjaha. wàlátí ahsanat farjaha. ọlọ́run ní ẹ̀rí Mariam tó jẹ́ ọmọ Imran èyí tó ṣe wípé ahsanat farjaha ó sọ ó dáàbò bo. abẹ́ rẹ̀ àtọ́dáàbòbò gbogbo ọ̀nà tí àlàfo wà níbi aṣọ rẹ̀ pátáyányá. fàlàfàkùlà kí a lè rìnà. ọlọ́run bá ní pẹ̀lú nǹkan tí ó ṣe yìí ọlọ́ni fánafáná fi a mírùrù hìnà ọlọ́ni àwa pa jìbìrìlù apá láṣẹ àwa ó wá fẹ́. Sịara Mariam ọlọ́run kúlù wà bẹ̀rẹ̀ júùsù ló gbà lérò ló fẹ́ sí nìyẹn fi ma ọlọ́run bá ní wàá fẹ́ sí ara Mariam mi ni mi so rúhìnà yẹn òun lè jẹ́ jámù tiẹ̀ torí pé mufrod sí kí ni o ó mi kan nínú kíni o nínú àwọn ẹ̀mí tí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́wọ́n ọba so a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ dáadáa so a gbọ́dọ̀ gbọ́yé dáadáa kí ó lè bá kó lè bá yé wa ẹ̀rí nínú àyá Al-Qur'ani Karim ẹ̀ ìmọ̀ afẹ́ẹ̀mí síyàn lára ọ̀nà mẹ́ta ló gbà wá nínú Al-Qur'ani Karim ìfẹ́ mi síyàn lára ọ̀nà mẹ́ta ló gbà wá nínú àlùkùránì Karim ẹni tọ́lọ́ ọba kọ́kọ́ fẹ̀mí sí lára òun náà ni Ádámù alayhi salatu wassalam ádámù ni ọlọ́run ọba kọ́kọ́ fẹ́ ẹ̀mí sílá nínú súrọ́tùlì ìjírì àyà twenty nine àti súrọ́tù tàbí súrọ́tù sọ́ọ̀dì ìkankan náà bákankan náà wọ́n ti kọ́ wọ́n síbẹ̀ àyà yẹn ò yàtọ̀ síra wọn ti ìtura ní sọ́tù ìjìnì lẹ́tà kan náà the same letter the same word àti sọ́tù wà ní àyà àtọ́ àmì ọ̀bá lọ sí ìjìnì twenty nine ọ̀bá lọ sí sọ́ọ̀d seventy two bákan náà tó wà bẹ́ẹ̀ ọlọ́ni fàyídà sàwáìtò. fàyídà sàwáìtò wà ní fàkùtù fi hìmì rúhìn fàkọrùn làwọn sàjìdì ọlọ́run ní nígbà tó lọ́wọ́ ọba ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka ọlọ́run fẹ́ pa wọ́n láṣẹ yí pé ẹni tí mo máa ń lẹ̀ẹ́lẹ̀ yìí o fáyìlá ṣàwáyé tùhú tí n bá ti da tán yányán tí mo ti parí iṣẹ́ lé lórí ọlọ́run ní wánà fọ́tù ẹ̀kẹ́lẹ́. wàlá fàtúfì mi ò rò ó. so ọlọ́run parí iṣẹ́ lé lórí nǹkan ọlọ́run bá fi mọ́lẹ̀ lẹ́yìn ìpẹ́ ni ọlọ́run bá ti wá yí padà yóò wá di yóò wá di jísùmù ìpẹ́ yóò ní jẹ́ yẹ̀pẹ̀ mọ́ ó ti di bọ́dì kò ní jẹ́ yẹ̀pẹ̀ tó mọ́lẹ̀ lẹ́mọ̀ ọlọ́run ti parí iṣẹ́ lé lórí nìyẹn so bọ́dì tó dì yẹn ọlọ́run bá wá ní ti bá ti wá fẹ̀mí sí la ìjọba bá tóbi yàtọ̀ ní pé ọlọ́run ló ń fẹ̀mí gẹ́gẹ́ ádámà lágbára ju kí ni ọ ó ju eh, ọlọ́run ní mo fẹ̀mí sí la eléyìí ọlọ́run náà yẹn kọ́ ni so ọlọ́run náà pé ó ọlọ́run pé ọlọ́run tí n bá ti fẹ́ kí ni o tí n bá ti fẹ́. wàlá fàtò fi hìmì so ọwọ́ ẹ̀ ló fi mọ́ olómọ́lẹ̀ olóṣọ bọ́dí ẹ̀ di ìtọ́jú pé ó sọ àmọ́ yẹn di bọ́dí báyìí ọlọ́run àti bá ti wá fẹ́ mi sí la tọ́yẹ pé ẹ̀mí ọlọ́run wà náà fà á tún fi ìrúhàn mírù ìdí sẹ́ǹtì lọ́wọ́ bí náà ni wà náà fà á tún fi ì tí wọ́n á fẹ́ sí ara rẹ̀ báyìí rúhàn mírù. ẹ̀mí kan náà àwọn ẹ̀mí tí ń bẹ lọ́dún èmi ọlọ́run fakọ̀ òwúlà fakọ̀ òwúlà fakọ̀ òwúlà ọlọ́run ní gbogbo yín yáyá fakọ̀ gbogbo wó lulẹ̀ fún ọlọ́ni gbogbo yín pátá yáyá ẹ wó lulẹ̀ sọ alákọ̀ọ́kọ́ nìyẹn a rí i pé ádámà ọlọ́run ọba gangan ní tó lò fún isai ọlọ́ba lò fún ádámà kọ́mọ́jọ wa lójú pé kankan ọlọ́ba pọ́n isálẹ̀ ni ọlọ́ba fi sọ pé rúhùn náà kẹlmọtò lọ gbogbo náà ni a máa yanjú fún wa ó yẹ pé àsìkò lè má gbà wà lọ títí ká sì lóbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí i náà sọ̀fọ́ ìdá àsàwọ̀ ìtù ìfànàfà tó fi ìmì rúhì ọlọ́run bá sàlàyé fún wa nípa ádámù bẹ́ẹ̀ ó tún mú àpèjúwe míì wá sọ ṣùgbọ́n a máa lọ síbi tí ọlọ́run ọba tí ọjọ́ gbọ́dún ti sàlàyé fún wa nípa pé Ìsá gangan fún ara rẹ̀ Jésù gangan fún ara rẹ̀ ọlọ́run ọba ó nínú sọ́ọ̀tù Maida aya one hundred and ten Jésù gan fún ara rẹ̀ ọlọ́run bá tún wá jẹ́ kí kọ́lọ́ tó gbé kọ́lọ́ yẹn má bàa lọ kó wà kó má bàa lọ ní wàhálà látara rẹ̀ ọlọ́run bá tún wá jẹ́ kí nǹkan kan kóun gangan náà bí wọ́n ti fẹ́ mi tiẹ̀ náà kóun náà tún wá fẹ́ mi ọlọ́run ti bẹ́ẹ̀ ìwọ náà ìwọ náà wà fẹ́ mi so ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún pé so nínú sọ́ọ̀tù Maida àkàrà kan bẹ́ẹ̀ ni ọlọ́run ni wà á sí tákùlùkù nínú. wà á tákùlùkù nínú tìǹì ká ayé àti tọ́ ìrìbì ní. ọlọ́run ọba ní ìwọ jésù ẹ kó rántí ìdẹ̀kùn ọlọ́run ọba nígbà tó jẹ́ pé ìwọ náà ó máa lọ wá mú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ti ṣe fún ádámà ìwọ náà ó mú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mú kó ṣe bẹ́ẹ̀ ó wàá fi ọ wàá fi mọ́ọ̀dì sílẹ̀ wọn a máa mú ẹyẹ yóò wá fi nǹkan bí ẹyẹ ọlọ́run ní kó sílẹ̀ yóò wá ṣe tó bá ti wá ṣe bí ẹyẹ yẹn lẹ́ẹ̀lẹ́ ọlọ́run bá pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run ló pàlàṣẹ bẹ́ẹ̀ fi lọ ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kó o ṣe nǹkan ìmọ̀ mú jísà fáwọn èèyàn eléyìí ò sínú báyìí nínú kùrán nìkan ló wà ọlọ́run bá kí ni ọ fàtàǹfọ̀kù fi ì fatanfuku fiha fatakunu tayran bi izni. ọlọ́run fatanfuku fiha fatakunu tayran bi izni ọlọ́run ni ó wàá fẹ́ ẹ̀mí sí la fatakunu tayran bi izni ọlọ́run ni yóò sì di ẹyẹ pẹ̀lú òde mi ọlọ́run ọlọ́run nìkan fẹ́ ẹ̀mí ọlọ́run ló ní ẹ̀mí ẹ̀ pátẹ́gùn káwá ti fẹ́ ọlọ́dẹ kẹ́mi ọ̀bọ sí ara yóò sì di kíni o yóò sì di ẹyẹ yóò sì máa fò bí ìdùnnú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run so bí wọ́n ti fẹ́ ọlọ́run fẹ́ fi sọ fún wa yìí pé bí a ti fẹ́ mi sí Jésù la kò sí kàkàrìrì kankan bẹ́ẹ̀ so ìfẹ́ mi sí la kò sí kàkàrìrì àwọn ọlọ́run la fàṣẹ sí jíjì bí ìlú wa sí ìfẹ́ mi sí la ò ní nǹkan kan irú ẹ̀mí tá a bá ti fẹ́ mi sáwọn ẹyẹ náà la nìyẹn bá a ti fẹ́ mi sí gbogbo nǹkan láàánú ni gangan tó jọ́ mi èèyàn àdìsí abdullahi bin masoud tá a máa ń kà ìwọ náà rí bẹ́ẹ̀ yìí pé nígbà tó mẹ́ ènìyàn ó ti ń sàlàyé àdìsí yẹn gbọ̀ wípé ọmọ ènìyàn yíjùmọ̀ òkọ̀lùkù wọn kó gbogbo ẹ̀dá rẹ̀ jọ yóò wà ní nutfatan yóò wà ní àtọ̀ days tó bá kú bẹ́ẹ̀ ó máa di nǹkan tó ṣe di ẹ̀jẹ̀ kíkí tó bá kú bẹ́ẹ̀ yóò di múdígọ̀ yóò di bá a ṣe é kí màláìka yẹn bọ̀ wá ṣe ọlọ́run ayá fún fi ọlọ́run yóò fẹ́ mi sí la bí jìbìrì ti wá tó wá fẹ́ mi sí eh, ìsàlá tó wá fẹ́ mi sí Mariam tó pé ó wá fẹ́ mi sí lára tó jẹ́ pé torí pé nígbà tí jìbìrì fẹ́ wá fẹ́ mi sí lára yẹn nígbà fi ń pe Jésù ní kẹ́límọ́tùlá gbólóhùn ọlọ́run ọlọ́run ọba sọ fún jìbìrì ìlú yìí pé gbólóhùn tó sọ tó bá ti débẹ̀ nìyí tó sọ fún nínú súrátù alimran aya forty five ọlọ́run sọ pé ó sọ gbólóhùn yìí pé ìwọ Maryam inna Allaha. inna Allaha yubashiruki bi kalimatin min ismihi al-masihu Isa ibn Maryam. ọlọ́run ọba ó ń fún ẹ ní yubashiruki ọlọ́run ọba ń fún ẹ ní ròódùnú pẹ̀lú gbólóhùn kan látọ̀dọ̀ ọlọ́run gbólóhùn kan ọlọ́run kún gbólóhùn kan lọ́dọ̀ ọlọ́run wọ́n sọ bẹ́ẹ̀ fún ó kọ́ rẹ̀ ó máa jẹ́ Masihu ibn Maryam gbólóhùn tó sọ yẹn kalimatullah òun ni wọ́n fi kírètì bọ́dì òun ni ọlọ́run fi kírètì bọ́dì Isa sínú Maryam òun lọ jẹ́ bọ́dì tó wá ti di pé ti bọ́ sínú kí ni o ti bọ́ sínú ó ku ẹ̀mí ọlọ́run bá wá pa pé kó ṣe kí ni o kó yẹn la. ẹ̀mí ẹ̀ wa lọ direct ó wá dúdú di èèyàn lọ́dọ̀ rẹ̀ wá ti bí sáà nù mọ́rẹ́ yẹn èèyàn tó lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ nìyẹn so èèmọ̀ tó lè wà nípa Jésù èèmọ̀ fífẹ́ mi sí láàgẹ̀ yìí sí èèmọ̀ èèmọ̀ tó tóbi jù ní pé kẹ́límà tó lọ ọlọ́run fi kẹ́límà rẹ̀ ó fi ní bọ́tì kálímà fọlá ọba iná lọ á àlàkùnlé ṣe ìfọdé ọlọ́run ọba rẹ̀ ọba tó ní kápá lórí gíní o lórí gbogbo nǹkan ó ní so body, àti àlìjẹ́sẹ̀d wà rúhù bọ́dì àtẹ̀mí nǹkan kan náà jọra wọn méjèèjì tí wọn ò bá ríra wọn tí bọ́dì ò bá rí ẹ̀mí bọ́dì ò lè wúlò kankan ẹ̀mí ń tiẹ̀ nítawọn afá gbà ní wípé ẹ̀mí ò lè kú láéláé bọ́dọ̀ bá ti dá ọlọ́run bá ló pèsè ẹ̀ sílẹ̀ kò lè kú níta lè fojú rí ni ṣùgbọ́n fífojú rí yìí nǹkan ló ṣe yí pé tá a bá fojú rí gan nígbà tí nǹkan mọ tó bá tó bá wọnú bọ́dì èèyàn ló sọ pé mi tó wà nínú bọ́dì toró ti yọ ọmọ gbogbo bọ́dì pàtàkì yẹn bọ́lá wọn bá ti dáa àrùhù mi ní amúrẹ̀gbọ́n gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ àṣẹ ọlọ́run ni ọlọ́run ọba sì máa gbà lára ẹnì kọ̀ọ̀kan wa tá a bá sùn yóò gba ẹ̀mí yẹn o òun náà ní nafsun bẹ́ẹ̀ yẹn wọ́n máa túmọ̀ nafsun gbà mí ọlọ́run gbà kúrò ọlọ́run tún dá padà tá a bá fẹ́ kú ọlọ́run bó gba ẹ̀mí yẹn kúrò ní bọ́dí ó wà wà lásán yóò gbé ọgbọ̀n mi òun ò lè kú tiẹ̀ tá a bá gbé èèyàn kú ẹ̀mí ò bọ́dí mi ó ṣe kí ni o bọ́dí mi ò parẹ́ so àwọn méjèèjì wa ni wọ́n jọ ń wà á pọ̀ ni so bọ́dí la fi ń lólé ayé tẹ́mi ó wà pẹ̀lú ẹ̀ tá a bá kú tábà ní bá so ó di pé ẹ̀mí láàmà nù bọ́dì náà ló wà tẹ̀lé ẹ̀ wọ́n á wà á lo bọ́dì àtẹ̀mí bọ̀ tí o méjì ó wà dúró dáadáa yẹn ó wà dúró dáadáa tó máa dúró dáadáa gbogbo nǹkan rí pátá yẹn kò sí dáadáa rí ọdún tó wà bá sọ̀rọ̀ tàbí yẹn wà ojú ó ti di irin tẹ́bí kò sí ní ọlọ́run ọmọdé ogun méjèèjì olè yẹn fi ń jẹ́ nǹkan tí ń sẹ̀mí ọlọ́run ló wá dá méjèèjì ṣùgbọ́n ká lè bá a mọ̀ pé ọlọ́run ọba ní àlàkùnlé ṣe é kọ̀dí ló yẹ kí bọ́dì yìí ó sọ fún wa pé ádámà òun dá látara yèèpẹ̀ ni ọlọ́run afẹ́ dá bọ́dì tí ò ní wá látara yèèpẹ̀ rárá tó pé òun ọkàn sọ pé kún ni kí wá sí jésù nìkan àwọn tó ń jẹ́ àwọn màláìka àlùmàláìka kúlìkọ́tì nínú àwọn màláìka inú ìmọ̀lẹ́ lọ́rùn ti dá wọn ìmọ́lẹ̀ ọlọ́run ti dá wọn àwọn náà sì exist ọlọ́run dá àwọn tí wọ́n jẹ́ àwọn àlùjọ ní ọlọ́run dá wọn látara náà nǹkan náà ló gbọ́dọ̀ sí ẹ̀kọ́ ọlọ́run sì ń gbẹjà dídí sọlọ́run sì gba ẹ̀mọ́ nǹkan ọlọ́run bá wá dá pátá yẹn pẹ̀lú gbólóhùn lásán ọlọ́run fi dá wọn kún ọdẹ ní fàyà kún wọn pe ìnáwó àbúrò ìdá àrọ́ ọ̀dà ṣẹ́yìn so gbólóhùn ọlọ́run ọgbà lọ́lọ́wọ́n bá ń sọ tọ́lọ́wọ́n bó sì ní kí nǹkan ó di nǹkan báyìí ó dẹ̀ máa di bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ ìsá kó má jẹ́ nǹkan ló ṣe yí pé yóò ti wá jọ wá lójú a sọ pé ah, bóyá kò ẹ̀ rárá wọ́n jẹ́ kó yé wa pé Jésù yìí o à ń pè ní láì ọlọ́ba máa ń fún yàn lórúkọ pé ọlọ́ba náà ní àwọn orúkọ kan náà máa ń jẹ́ wa sọ pé ó kẹlímẹtùlọ Ọlọ́run bá pè bẹ́ẹ̀ oníṣọ pé ó ní nǹkan kan so àlébí náà lẹ́ẹ̀mẹ́ yóò kọ tó pọ̀ so eléyìí ò sọ pé ètò wa dọ́lọ́ àbótí ọkọ̀ ọlọ́pẹ̀ rẹ̀ so nítorí àwọn bá kàn sí látara nǹkan yẹn Ọlọ́run àná fi ń pè ní ọkọ̀ bẹ́ẹ̀ so ká má lọ sínà látara pé nítorí àwọn bá ṣe fún Isa ibn Maryam so kí á má sínà pẹ̀lú ẹ̀ kò sí ẹjọ́ náà ọba náà fẹ́ mi sí lára màláìka náà sì wà fẹ́ mi sí ẹnì kọ̀ọ̀kan wa náà lára ọkùnrin kí màláìka tó fẹ́ mi sí òun lára jìbìrìlù ni ojú màláìka tó sí ọ̀kan wa ní ara ah, so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n ádámà tó wá jùlọ pé ọlọ́gẹ̀gẹ̀ ló fi ọlọ́fẹ́ sí ádámà náà so ọlọ́ọ̀ni wà ní fi ara mi rú fi hàn ọlọ́ọ̀ni afẹ́ Mariam ẹ̀mí kan látara àwọn ẹ̀mí tí ń wàjàánnáha wàbẹ̀náha ayata lẹ́lẹ́ àlámín. ọlọ́run ni wàjàánnáha wàbẹ̀náha ọlọ́run ní àwọn ọlọ́run ọba la ṣe Mariam àti ọmọ rẹ̀ tí ń ṣe Ìsá ní àwọn la ṣe àwọn méjèèjì ní méjèèjì pọ̀ torí pé kan ọlọ́run abẹ́ ẹ bá wà pàdé sọ kan ọlọ́run abẹ́ wọ́n sọ pé àwọn méjèèjì o àpà wọn pọ̀ àwa ṣe wọ́n ní kí ni o àyà àyà náà ní wípé àlá àná lọ á àlàkùn ní ṣe nǹkan yìí àlàkùn ní lọ́ọ̀tì là lọ́wọ́ bí sọ́nà àbí pé ọlọ́run bá lágbára ló ṣe mú nǹkan àyà ẹ̀yìn pẹ̀lú kálukú ní àyà àti tiẹ̀ so àyà àti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni jésù láì mẹ́yà àyà ó jókòó níbi ó ṣe gbogbo ẹ̀ so ọ̀làjú afọ́jú gbogbo àǹkan náà ló ṣe padà àmì ní ṣùgbọ́n àmì tó lọ́ba fẹ́ sọ ń bì gangan ni pé òun lágbára lórí gbogbo nǹkan so Mariam náà àwọn àwọn ní ìjọsìn ìfún torí kó ní jẹ́ pé wọ́n fún wọn bí ọlọ́run fáwọn náà kò rí bẹ́ẹ̀ ọlọ́ba kan ló ní pé kó jẹ́ àmì dáadáa lájẹ́ ní kọ́ lọ́wọ́ kábílẹ̀ máa máa ti tóbi ọlọ́run ọba ọlọ́ba ní ayatan lè àrùn so fún gbogbo àwa tá a jẹ́ ẹ̀dá àwọn náà lè dàtọ́ bá fẹ́ sọ ń bẹ̀yẹn àwọn méjì náà ni lórí àwọn màláíkà náà ẹ̀dá ni wọ́n àwọn ti mọ̀ pé ayé ọlọ́run jẹ́dẹ̀lẹ̀ àwọn òní wàhálà kankan wàhálà mìíràn tó wà ń bẹ̀ yẹn kò ju àjẹm èèyàn àtàjẹ̀mú lọ àwọn méjèèjì lọ́rọ̀ bá bẹ́ kí ẹsẹ̀ alámù màláíkà ni wọ́n á jẹ́ ayé àkàkàn fún àwọn ni ọlọ́run ẹgbẹ́ jẹ́ kí ni o fún jẹ́ àmì fún kálíbà àti ọlọ́run bá mi dáadáa so kí ọlọ́run bá ṣe wá so ẹ̀ tí agbọ́gbọ́n ló jẹ́ kó ṣe wá ní àǹfààní action tí ó ń lónìí sọ kí á má bínú pé ó pẹ́ ọlọ́jà díẹ̀ kí mùsùlùmí kan ṣọlọ́lá. náà ìbéèrè.